naam salamu alaykum wa rahmatulah kọ́lọ́n fi wá ṣe kòǹgẹ́ dada ìbéèrè nípa mọ̀rùsùkọ pé ṣé a lè sọmọ ní mọ̀rùsùkọ àkọ́kọ́ mọ̀rùsùkọ wá látara àrísìkò rọ́zàkọ ó pèsè ìyá rọ́zùkọ ń pèsè rísìkò ìpèsè rọ́zìk nínú orúkọ náà bá ní rọ́zìk olùpèsè mọ̀rùsùk òun ni nǹkan tí a pèsè àbí ẹni tí a pèsè fún. so lábẹ́ ìtumọ̀ lárúbáwá yẹn náà téèyàn bá sọ lórúkọ téèyàn bá fi sorúkọ èèyàn kò sí láìfi mbẹ pẹ̀lú túmọ̀ pé morozuk that is ohun tó jẹ́ ìpèsè abẹ́ntí apèsè fún kọ́lọ́ọ̀bà kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa.